الشيطان الرجيم قد خلت من قبلكم سنن فصيروا في الأرض فانظروا فانظروا كيف كان عاقبة المكذبين padà síjọ tó wà ilé mi ọjọ́ kẹtàléní ogún twenty three oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjìdínní ogójì ìjọ tàbí sọlọ sálám tó ṣe. السلام عليكم ورحمة الله وبركاته ti gbé tafsiru wa lónìí ní sọ́ọ̀tù àmì bùrọ́d. òun náà ní àyà ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínní ogójì one thirty seven. níbi tí ọlọ́run ti ń ṣàlàyé ní pàtàkì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí níbi ogun ọ̀hẹ̀. ọlọ́run ọba ń sọ̀rọ̀ lẹ́ni tí ń bá àwọn onígbàgbọ́ òdodo sọ̀rọ̀ àwọn ẹni tí ń sùtá kàn níbi ogun ọ̀hẹ̀. pẹ̀lú bí wọ́n ti pa sẹ́wọ́tì sínú àwọn sàhábà. wọ́n pa sẹ́wọ́tì náà ọlọ́run bá wà lọ sí ọdún kálá ní kọ́bí lè kọ́ òṣùn náà lọ. ọlọ́run ní pápá irú ìṣesí tó jọ báyìí ó ti ṣẹlẹ̀ sáwọn ìjọ tí wọ́n ti lọ ṣáájú yìí táwọn náà tẹ̀ láti ẹbí ọlọ́run ṣùgbọ́n o wọn ò lè pa nínú wọn ni ìgbẹ̀yìn dáadáa tí wọ́n ní í ṣe àpadàbọ̀ sí láburú táwọn kékeré lọ́pàá wọn ní í ṣe olọ́lọ́run ti wá sọ nípa ní ayé ayẹyẹ kan sí irú fìlà àrùn ẹ̀rí náà lọ lórílẹ̀ kẹ́ lọ wájú. ẹ̀rì. kẹ lọ wo bó o ní gbẹ̀yìn àwọn ẹni tí ń pè ìrẹsì ọlọ́run ọba nírọ́ bó o ní gbẹ̀yìn wọn jẹ gbẹ̀yìn wọn dárí. ẹ má lérò yìí pé pípa pa nínú àwọn gbọ́ lọ́wọ́ wà pẹ̀lú lẹ́yìn tó dùn máa jẹ́ sẹ́yìn onígbàgbọ́ òdòdó bó sì ṣe wáyé sí ó ti wáyé sáwọn tó ṣáájú yín táwọn náà jẹ́ tẹ̀lé àwọn àtẹ́bí ọ̀nà oníbẹ̀ jáde ẹ lọ wòye bó o ti gbẹ̀yìn àwọn ẹni tí ti àwọn rẹ̀ sí ọlọ́wọ́ ọba ní rọ́ṣẹ́ rí gbẹ̀yìn wò sórí ọlọ́wọ́ aṣọ ibi ha dàbáyà àdó lè nà ọlọ́run bá ní eléyìí ní àlàyé fáwọn èèyàn ìyẹn ní bí àlùfáà áàd ìbẹ́ẹ̀bẹ́ àlàyé ti ń sọ àlámọ̀rí gbogbo ní ohun tí ó yanjú. báwo ni ìṣesí àwọn ọ̀jọ́ tó ń ṣáájú ṣe rí pẹ̀lú ọ̀tá wọn àlùfáà áàd ń ṣàlàyé rẹ̀. wàhódà kúránì yẹn tó wá jẹ́ ìmọ̀nà ó sì tún jẹ́ wáàd ìyẹn ní kí bẹ́ẹ̀ náà àlùfáà áàlì ìmọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ náà alukur'ani wà tí wà ń bẹ̀ alukur'ani bẹ́ẹ̀ kábàrù máa ọ́bùlà tó irú àwọn tó ṣáájú yìí hùdá bẹ́ẹ̀ ìmọ̀dé bẹ́ẹ̀ lẹ́kùnú bíi kó fọ́kàrin wáàsí bẹ́ẹ̀ wáàsí yẹ ẹni tó máa gba kìlọ̀kìlọ̀ yẹn lè lè mọ̀ ṣàkíyè àwọn tó ń báyọ̀ ọlọ́run ni ìyẹn ni pé àwọn yẹn ló máa bá sẹ́rí wọn kìlọ̀kìlọ̀ yà á sẹ́rí wọn kúrò níbi wọn ìkìlọ̀ yìí máa sẹ́rí wọn kúrò níbi ẹ̀ṣẹ̀ wọn òfin ní yapa lẹ́yìn ìgbà yẹn ọlọ́run adó á sọ lẹ́ni tó dá wọn mú bí òdodo ó dá wọn lọ́kẹ̀lẹ́ tẹ́sílẹ́yà òun lè dá ní lọ́kẹ̀lẹ́ bí má ronú kú lágbèé sì lè tún dá o dáadáa báyìí ti bẹ o ọ̀yá àti sùúrù. ọlọ́run ọba tó wá sọ̀rọ̀ lẹ́ni tí dá o nígbàgbọ́ òdodo lọ́kànlẹ̀ ọlọ́run ti wà láṣẹ inú wọn láṣẹ àzánú wa tó bó àlà ọ̀dà èkó tó ń bèrè. ọlọ́run ọba ni wà láṣẹ ìbò ẹ má kọlẹ̀ wàhálẹ̀ yẹ̀hínú ayẹlẹ atẹni ọ̀rọ̀ fún ẹ má kọlẹ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ wà lórí òdodo kádẹ́wò bá dé olè fẹ́rẹ̀ yẹn. irú àdéhùn tó ti bá àwọn mùsùlùmí jọ yẹn olè fẹ́rẹ̀ yẹn níta bíbí sọlọ́ọ̀ là ń sè lágbájá kọ àmà àríbọ̀ abẹ́dúgbò àtijọ́ lógun ní àríbọ̀ abẹ́kọ̀ lẹ́bẹ́ lóbi ọlọ́run wa ń sọ fáwọn nígbà tó dodo pé ọ̀la sẹ́yìn inú ẹ má kọlẹ̀ pẹ̀lú ṣẹlẹ̀ tó yìí ọ̀la sáńsà ló ẹ̀dì má bọ̀ kẹ̀jẹ́ wà á ń sọ̀rọ̀ àìláwọ̀ náà. ẹ̀yin lẹ́lẹ́kẹ́ tẹ́ bá sì ti gbàgbọ́ o wọ́n kẹ́ rí bẹ́ẹ̀ báyìí ni o ẹ̀yin lẹ́lẹ́ ti máa lékè ìtumọ̀ rẹ̀ ní pé ìgbẹ̀yìn àtìlẹ́yìn tẹ̀yìn onígbàgbọ́ òdodo lọ́ máa jẹ́ ọlọ́run ní ẹ̀yìn ẹ̀kúta tó ń kọ́ ọ̀hún. Thank you. àbí tí ọgbẹ́ tó bá bá yín pẹ̀lú bẹ́ẹ̀ ti lọ sí ní ogun yìí tí wọ́n bá sa yín lọ́gbẹ́ lọ́gbẹ́ bá ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ kọ̀kọ́ ni bá sálùkọ́ ọ̀kọ́ ọ̀hún ní lò. irú ọgbẹ́ bí èyí dọ́kẹ́ yìí yẹn ti ṣẹlẹ̀ sáwọn òbí yẹn ni kó ti ṣẹlẹ̀ sáwọn ọ̀sà yín náà bizalika yẹn pé kọ̀rí bó bizalika dúró yìí tó súnmọ́ yìí tó tẹ̀lẹ̀ sí ọ̀sẹ̀lẹ̀ táwọn ọ̀tá yìí náà bí kọ́tílé wọn jọ̀rọ̀ ẹ̀ wọ́n padù wọn náà wọ́n sì sá lọ́gbẹ́dù wọn hànàlá ọlọ́run sọ bẹ́ẹ̀ fáwọn nígbà gbọdọ̀ ètí sùtà bá kẹ̀ àwọn tẹ́ ẹ fèsì náà àwọn kẹ́kọ̀ọ́ pé kó o ti ṣe é kó bá lé ní kí ẹ máa rọ́jú. níbi rírẹ ara yín náà rírẹ ara ọ̀rùn níkẹ́ ìtọ́jú ọ̀rọ̀ ni. ọlọ́run bá ní gbọ́gbẹ́ bá kẹ̀rì ó ti tẹ àwọn ìjọ yẹn náà ní àwọn ọ̀tá yẹn náà ọkà àwọn náà irú ẹ àdúgbò tiẹ̀ súnà bíi pípa bíi ọlọ́run bá ní àwọn ọjọ́ ayé yẹn nígbà míì. ọjọ́ ó gbé àwọn ọ̀tá léyìn lórí ká tiẹ̀ sọ wípé ìgbẹ̀yìn ẹ̀yin lẹ́lí ọlọ́run kẹ̀sìn bẹ́ẹ̀ kó kún pé wọn lásán ni ìtumọ̀ wọn kí kalẹ̀ àyíyáwó nìyẹn nígbà tí tẹ tó ṣe yí pé ìjà máa fi ọ̀tá ká sọ pé gbẹ̀yìn títẹ̀ yìí onígbàgbọ́ òdodo dé ọ̀jẹ̀ ọlọ́run jẹ́ kíjà gbé ọ̀tá ní hikman ní nítorí ọgbọ́n ọ̀tá tó tó gbogbo ti pẹ̀ fọlọ́run ọba lọ́lọ́wọ́ wa lọ wípé òun ṣe bẹ́ẹ̀ wọ̀lìyá alámọ̀ lọ́hùn lẹ́bí ra àmọ́dù. ọlọ́run ní kíjà gbé àwọn aláìlè gbàgbọ́ tí wọ́n jọ́ta ọlọ́run kọ́lọ́hún lè fi mọ àwọn wo ni wọ́n nígbàgbọ́ lódodo afáwọn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní káfí lè rí tàbí ó ṣe sùúrù lórí ìkojú ọ̀tá ọlọ́run ṣe bẹ́ẹ̀ kíjà gbé àwọn kèfèrí káfi lè ọlọ́wọ́ bá fi lè mọ alẹ́ nínú àmọ́nú àwọn tó ti gbàgbọ́ tí wọ́n dùn tí wọ́n lè fèsì ọ̀tá ọ̀yẹ́ tẹ ìdarí oṣù àdá ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ kíjà gbé wọ́n kíjà má gbé ẹ kárẹ́ ni tí ó lò yìí ọlọ́run fẹ́ kí ẹni tí ó kù jẹ̀rí kọ́ wá náà yóò sùn rí ni. ìyẹn ni pé ẹni tí wọ́n fa sójú ọ̀dọ̀ lọ tí ọ̀sẹ̀ ẹ̀mí rẹ̀ yóò ju ẹ̀mí rẹ̀ lẹ̀ láti lè fi wáyọ̀ ọ̀dọ̀ lọ. ẹ kí wà bẹ́ẹ̀ nìyẹn ká tọ́wọ́ yẹ kó ti bá àwọn òṣèlú wọn fa sójú bẹ́ẹ̀ káfí lè rí sùhádà torí dàbá lọ sókè méjì èmi àkọ́kọ́ ìgbò sàhádà bóyá kéèyàn kú sọ́wọ́ àbí kéèyàn sì padà pẹ̀lú kéèyàn pẹ̀lú kéèyàn padà pẹ̀lú ọrùn àti ládá tí ò tún ní ike aláwa ni wọn lọ rò láàyò ẹ̀bùn tọ́ níbi ẹ̀. ọlọ́wọ́n ọmọ òdìfẹ́ sáwọn ẹni tí wọ́n ń sàbò sí wọ́n lè yọ̀gbọ́n ṣe sọ lọ́hùn lẹ́ni rẹ̀ ámàlú. ọlọ́wọ́n bá ti bẹ́ẹ̀ tọ́sí pé ìjà ọlọ gbé àwọn sáyẹ̀nsì àwọn kẹfẹ́rí kọ́lọ́wọ́ bá lè fi pa ẹ̀sìn àwọn onígbàgbọ́ òdodo rẹ tẹ́tẹ́ bá pẹ́ fún wọn tẹ́tẹ́ ọba wá sí fún wọn kọ́lọ́wọ́ lè ṣe àgbéga ipò owó pẹ̀lú kùtàtọ̀ tẹ̀wọ́n lójú ogun ẹ̀rì bá máa ń sọ pé àdéhùn tọ́lọ́wọ́ bá máa ń kó wá sábà bí ẹ̀sìn akéwùfẹ́ lálẹ́ ìpè tá a bá lọ wọ sọ́dọ̀ sájọ. sọ́lọ́wọ́ bá sọ wípé fa amẹ́lì ìnsà ló nílà mẹ́bìtàlá àbúrọ̀ gbogbo fa akérò ọmọ ògùn ní àmì. yẹ́yẹ́ ẹlẹ́dàá rẹ̀ bá dẹ̀ o ọ̀sà àkọọ́lẹ̀ ẹ̀ ọwọ́ àti ìdẹ̀ra ọ̀yẹ̀kú lọ́rọ́ bí akérò ọmọ yọ̀wá ní ẹlẹ́dàá rẹ̀ bá ti pàpà lẹ́yìn wà á fẹ́ ìdá wọn ìdá láwọn ọ̀rọ̀ gbogbo kọ́nà bá wà náà o ọ̀kọ̀dàrọ̀ aléyìn rí ńkọ̀ ó ti wà ní títí ẹ̀ ọba jẹ tòdí kò ní rí ọba jẹ tòdí ọba ronú tọ́lá abọ́jẹ tààrọ̀ yóò ronú tọ̀sán ọba jẹ tọ̀sán yóò ronú talẹ́ ọba tó jẹ talẹ́ wà pé bóòlù wo lè di àárọ̀ làbáyé tó bá tẹ̀ padà tó jí olóòlù wọ́n gà kẹ́wàá fẹ̀mí wọn pé gbólé ń sàárè títí lẹ̀ bá ti mọ́. فيقول ربي أهانن لا أتوقع له ما يفعل به ìbílẹ̀ bọ̀wárí báyìí ọlọ́wọ́ ọba àlìkàlá wa ń ṣàlàyé nǹkan fàdéwò yẹn kàlá bàlá tó kéré wó nàlì ẹtì látó kéré wó nàlì ẹtì náà nǹkan fàdéwò yẹn fún yìí ẹ̀yìn sàkọlẹ̀ ọmọ orúkọ rẹ̀ àṣẹṣẹ ni máa ń fàdùbà. ولا تحاضون على طعام المسكين ẹ̀tún wá gbìyànjú láti fún aláìní jẹ ẹ̀dá ẹni mélòó fún ẹni وتأكلون التراث أكلا لما ẹtù náà jẹkú ní jẹkújẹ ẹlòmíì sọ ma fojú gbogbo ní yọrọ pé àtiwá àti bàbá ẹ̀ka àjẹgbogbo ẹ̀jẹ̀ ti lélo ọdún mẹ́ta àti gbogbo ọmọ àdéhùn nìyẹn ọlọ́wọ́ ni wọ́n tó hẹ́ẹ̀ bọ́ọ̀dà ìlú aláhùn bàrùn jáàrùn. حبا ẹdúwájú fi owó ó ń pọ̀ jù débi pé ìrẹsì tọ́lọ́wọ́n ọba mọ́ tó fàdéhùn fún yìí. àtẹ̀wò àgbà pé yọ wà láti gbẹ́sẹ̀ kú ìṣẹ̀lẹ̀ àwọn ẹni ẹ̀ṣẹ̀ ló fi má dẹ̀wò yẹ wa. tí ìyọ̀bọ wa lẹ́sẹ̀ lọ́rùn. ipò ìyá ọ̀gá àfi máa ń bẹ lọ́wọ́ gbà sábàdé wà wa tọ́ládéwọ̀ tọ́rọ̀ bí kò tẹ̀ ṣe sùúrù lórí ẹ̀ àdéhùn lè lọ lásán ẹ̀tàn ọgbẹ́sẹ̀ kúrò wà ẹ̀pọ̀ tí ọ̀bá lẹ́sẹ̀ lọ́rùn kíkó gà lè fi dúkìá ọlọ́run lè fi ìyàwó dẹ́yẹ̀ o ọlọ́run lè fi mọ̀lẹ́bí dẹ́yẹ̀ o ọlọ́run lè fi ìyá àti bàbá dẹ́yẹ̀ o ọlọ́run lè fi aládùúgbò dẹ́yẹ̀ o yọ ada gẹ́gẹ́ bí ìbò ojì téyè ò lè sáfù yọ ọ̀dà kẹtàkù àbí ẹ̀ lè sáfù sí rẹ̀ yọ kẹtàkù lè bá ọlọ́run yìí tó ṣe arúgbó bí rẹ̀ bẹ́ẹ̀ lè hẹ́kì wọn méjì lọ́rọ̀ nígbà wọn ṣe fẹsẹ̀ wà lọ́rùn tó láti wọn máa kọjú sí àgbọ̀dọ̀ tí òbí padà wà lẹ́sìn tí gbogbo ara ẹ̀ máa bọ́ sí òbí sẹ̀sẹ̀ kan lọ́rùn. lọ́wọ́ fáwọn ẹni sáà dáwọ́ máa ń kẹjọ àwọn àdébí ọlọ́run lẹ́yìn náà làwọn sọ́bàdà bí wọn. àdéhùn máa bó nígbà gbọ́dọ̀ títí tí òde ti fi lọ́rùn lẹ̀ débi pé ẹni padà wá sí òde lẹ́sẹ̀ ti lọ́rùn. ọlọ́wọ́n bá ti bẹ́ẹ̀ fáwọn onígbàgbọ́ òdodo وليمحص الله الذين آمنوا ọlọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ pé kí ọwọ́ ju àwọn onígbàgbọ́ òdodo níbi ogun ọ̀hẹ́d kíjà gbé àwọn kèfèrí láti lè fọ ẹ̀ṣẹ̀ kúrò lára onígbàgbọ́ òdodo káwọn tí ọba tẹ̀ lẹ́sẹ̀ sùn wọn kọ́láwọn ṣàgbéga ipò ọwọ́ pẹ̀lú sùtá lọ́kàn wọ̀. wọ́n yẹ mú hasali káfíìrì rẹ̀ kí ìparun ti padà dé bá wọn kèfèrí torí bí wọ́n bá ń jèrè wọ́n kọjá là wọ́n ṣe gbéraga wọ́n sọ̀pà kọlù. ajá yẹn lọ́ba dé okùnfà parun wọn. òun ni ó jẹ wọn padà tán tí wọn ó rún ṣèta ṣèta lẹ́yìn ìgbà yẹn lọ́nà wa sọ pé àti ẹ̀ wá retí kó lè rí bẹ́ẹ̀ ni àmọ́ àṣìbò tó. ọlọ́run bá ní abẹ́ lérò bẹ́ẹ̀ ni ẹ̀yin onígbàgbọ́ òdodo. tí ẹ sọ pé fẹ́ wà lùjẹ́ náà. ولما يعلم الله الذين جاهدوا منكم tọ́lọ́wù sí ìbọ̀tà ní ti jihadi lóye lápẹ̀ èsì sí ìbọ̀ ẹ̀fẹ́ wà ló jẹ́sẹ̀ wọ̀lápà yá àlàní lọ́ọ̀hún lẹ́ni nàìjíríà àdúgbò tọ́lọ́wọ́ òṣìṣẹ́ ìbọ̀dà ní ṣe jihadi tó tọ́jú yìí. wọ́n yà á lámọ́ sọ̀rọ̀ bèrè lágbájá ní ti sùn. ẹ̀ẹ́dẹ̀ gba aládàlẹ̀ láì ṣe dáadáa kẹ́kẹ́ àbí. ọlọ́wọ́ ọ̀bẹ ti ṣe jihadi òdodo náà. ọlọ́wọ́ ló sùn. wò pé ẹ wà pẹ̀lú ìjà pẹ̀lú lè gbogbo wọ́n ní bọ́lá wọn ti tún sọ nínú sọ́ọ̀tù bá kọ̀rọ̀ ọlọ́run àwọn àti mọ́tò wọn ń dẹ́rẹ́ kó lórí jẹ́ àbí ẹ wá lérò pé ẹ máa wọ àlùjọ́nà ni. ẹ ẹ̀pọ̀ lásán yá ti kú mọ́sáló lẹ́bí ìrìnàkálá omi nǹkan wílé kò àpẹẹrẹ àwọn tó dẹ̀ ti lọ ṣáájú yìí tí ò sì tí ì báyìí. àwọn yẹn. mọ̀sákìrì wọlé bá sá wọ́n dọ̀rọ́ wọ́n tún sì lù ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n bá sá ìṣòro wọ́dọ̀ rọ́ ìnira fọwọ́ bà wọ́n wọ́zù lẹ́sẹ̀ kọ́ wá bì wọ́n títì. wọ́n lè máa kà á fún mi jákujàku lẹ́yìn ọ̀rọ̀. حتى يقول الرسول والذين مع والذين آمنوا معه títí tí òjíṣẹ́ ọlọ́run ọba tó sọ àtàwọn tó nígbàgbọ́ pé kí mọ̀tá nẹ́sùrù lọ́ọ̀hìn gbó làtìlẹ́yìn ọlọ́run Gbígbé ẹgbọ́ o, kádájọ́ àtìlẹyìn ọlọ́wọ́ ọba kọrí yìí ní tó súnmọ́ ni. Irú ẹ̀ náà lọ́rọ̀ ọrụ ọba tó sọ níbẹ̀rẹ̀ sọ́tùlà nkẹ́bùt tọ́lọ́ ní alif láàm míìm. Ara fẹ́tẹ̀ẹ̀ta ọlọ́ọ̀lọ́mọ ọgbọ́n gbà lérò pẹ̀lú táwọn èèyàn máa wá lérò wọ́n máa wòye pa ápá àwọn tì tí wọ́n sì máa sọ sí adígbàgbọ́. wà ń láyé tànú tàbí níyẹ̀ wọ́n wò tàbí fàdánwò kẹwọ́n. wọ́n ti náà lọ́ba tọ́lọ́mí wá padà sọ́mi báyìí pé àmọ̀hàsí mọ́tò àǹtẹ̀ni kọlọ́ọ̀lì jẹ́

alùjáde ò tó dé ọlọ́wọ́ alùwà làkọ̀dé kó tó ń sábà náà ò dá lùmọ̀ ò tàbí nǹkan bí ilẹ̀ ánsẹ̀ lùkọ́ o. ọlọ́wọ́ bá ní pàpà ẹgbẹ́ tí ń bí ẹ ti lágì ilé fẹ́fẹ́ ń kú tẹ́lẹ̀ ẹ ìfẹ́ sọ pé fẹ́ ń kú tẹ́lẹ̀ fẹ́fẹ́ kú sójú ọ̀dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ ẹ sáà ti wúrò wú tẹ́lẹ̀. ẹ ti ń ní àgbè ilé fẹ́fẹ́ kú tẹ́lẹ̀ nípa tọ́lọ́wọ́ mi ń kọ́ bó á tẹ̀lé kọ́ òkú ẹ kó tó di fẹ́ padà pàdé ọjọ́ òde ọjọ́ ọ̀fẹ́dọ̀ yìí kẹ́ tó pàdé ikú. ikú ọ̀hún lẹ ti wá rí yìí o. ìdílé lẹ́wọ̀ àwọn ìkú lẹ ti padà rí ìdílé rẹ̀ sí ẹ̀tẹ́lẹ̀ yẹnu gbẹ̀yìn onígbàgbọ́ òru ṣáájú òde ọjọ́ ogo ọ̀fẹ́dọ̀ yìí ẹ̀ sì wò kẹ́ pàdé ọ̀tá níbi à ah, ẹ̀yọ́ gbàgbàdàgalẹ̀ fún ọ gidi. ẹ̀yin sì bàbá wọn kò kódà yóò ṣe sùúrù tó dẹ́ wá wí ló ti rí o lẹ ẹ̀ ẹ̀ àgbà ẹ̀ jà ẹ̀ ṣe sùúrù lórí lẹ́tọ̀ sọ yìí háyè wọ́n lè jíjọ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àtàlà sọ báyìí pé ẹbí sàpàdé ọ̀tá àdìsá pàdé ọ̀tá ká kábàárà wa àwọn ṣùgbọ́n ẹ sáfẹ́ lọ́wọ́ àlàáfíà ọ̀là ni ẹ bèrè lọ́dọ̀ ọlọ́wọ́. ẹ bá wá pàdé wọ ẹ̀yà ṣe sùúrù èyí ṣe jàrà kọ́kọ́ ẹ ṣe sùúrù. kẹ́lọ́ bọ̀ pálọ̀ ìjẹ́nà ó wà lábẹ́ òjì dà lábẹ́ òjì dà òun làbìjẹ́nà wà tọ́lọ́wọ́ sọ àlọ́ pé kọ́jọ́rọ̀ àìsùn mòówù ikú yẹlẹ ti wá gẹ́ẹ́dì ẹ̀bí gẹ́ẹ́dì rẹ̀ tó di rí mi rí ọ. wàá tún dáńgòrò náà lẹ́yìn náà wó báyìí ìbéèrè rẹ̀ jẹ́ rẹ̀ tẹ́lẹ̀ báyìí àwa fẹ́ sọ nípa kílò tẹ̀lẹ̀ kan ní ogun fàfẹ́ ìsọ nípa bí irú ikú òjíṣẹ́ ọlọ́wọ́ bá ti fẹ̀ ká níbi ogun fàfẹ́ àti láti ṣàlàyé alimokiti sahih sáǹdì tó lálàáfíà fi hàlà tí wọn ti rí nípa ìṣesí ikú òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wa sallam aya náà bẹ̀rẹ̀ báyìí pé ọmọ muhammadun illa rasulun qad khalat min qablihi rusul. وما محمد إلا رسول قد فإما ترون mùsùlùmí níbi ètò ọ̀hẹ́d tí wọ́n pa àwọn tí wọ́n pa nù wọn. ṣàìtọ́nù bá bẹ̀rẹ̀ kéde rẹ̀ wọ́n ní ẹgbọ́ ilẹ̀ muhammad àkọ́dé kò tẹ́lì wọ́n ní wọ́n bá ti pa muhammad. wọ́n ní ibùnú kọ́m à ọwọ́ apàdà sọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́. ọwọ́ àgbà yìí pé pọtàkì Muhammad wọ́n ní wọ́n ti pa Muhammad ó wí bẹ́ẹ̀ báyìí ìyẹn wá kó sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kọ́ wá lérò pé ló ti tọ́ lòdò òjíṣẹ́ ọlọ́run ti pa síbi ògùn fẹ́fẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ṣe pa ìtẹ́ pípọ̀ náà wà nẹ́bí ọlọ́run kọba di yí pé lílẹ̀ fẹ́ ṣẹlẹ̀ fáwọn mùsùlùmí ẹlòmí ọ̀fẹ́ jàmọ̀ pé tó ẹni tó lì tiwa ní kíláàsì ìgbọ́ yúnẹ́sì náà wọ́n ní wọ́n ti kọ̀ gáì. nípa abẹ́ lọ́lọ́wọ́ bá wá sọ áyà kalẹ̀ ó ti tí ọlọ́wọ́ bá fún ọ̀wọ́ muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul muhammadu jẹ́ kankan òjíṣẹ́ ọlọ́run ní í ṣe sallallahu alayhi wa sallam yóò wà á padà lọ kódé kàlábí ní kọ́bílì irúsọ̀l àwọn òjíṣẹ́ kan ti lọ ṣáájú ṣáájú ẹ̀ ìyẹn ni wípé àwòkọ́ ti ń bẹ fàǹdẹ́bì nípa wọn pété ọba yìí wọn ni wọn pa á ni ẹ wọn máa ń pa àwọn àtẹ́bí ọlọ́wọ́ bá wọn pa nínú wọn náà ibùdó àbí ìdẹ̀jì wọn ni alákùnrin kan náà mùhàjírí ọkọjá lọ́nà ọkùnrin kan náà ń sọ ẹ̀jẹ̀ sì ń dà lára rẹ̀ kẹ̀lẹ̀kẹ̀ báyìí káwọn fi lágbájá ìwọ lágbájá ṣé wọn fura pé Muhammad wọn ti pa azọrí ẹzọ yìí bí i nǹkan ni Muhammad kò ní kó tẹlẹ ọkọ ní bẹ́ẹ̀ lágbájá ẹni tó bá yẹ pé wọ́n pa ó ṣe wo okú òfúnni nírò iṣẹ́ dọ́lọ́wọ́ rẹ̀ ó ti jẹ torí bẹ́ẹ̀ fọ̀kọ́ ti lọ àdínì kù ẹ̀yin náà lọ́ọ́ jíjẹ sí àdúgbò sọlá ti jíjẹ wọ́n ní bọ́lá òsè padà sọ ayé àkàlẹ̀ ní ètò ọmọ Muhammad ilẹ̀ rasulu. Muhammad ọjọ́ kẹ́kẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ní í ṣe ọ̀pọ̀ òjíṣẹ́ ló ti lọ ṣáájú ṣáájú ẹ̀. ọlọ́run bá wá ń ṣe àtakò àwọn ẹni tó ti pé ẹ̀mí wọn ti lẹ nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ti pàǹdẹ́rì ọlọ́run wá ní àfàìmọ́ tó bá tẹ̀ wá fún kọ́ aw kò dé lánkọ́lá bó tún bàálà àtọ̀ dìbò àbí wọ́n ti ẹ̀ pa síbi ogun ọ̀hẹ́ dùgbẹ́ ẹ̀ sí ń gbọ́. ṣé máa padà ẹ ráàrin wẹ̀yìn ẹ tún máa bọ́ sínú ẹ̀kọ́ yìí fẹ́ẹ́ ṣe tẹ́lẹ̀ ní àbí bò ẹni yóò tọ́ bá wà padà. ajá e, tó bá padà ibi èébì ẹ̀ tó tún lọ kó jẹ nítorí gbọ́gbọ́ pé ànẹ́bí kú àbí wọ́n pa ọba lọ́wọ́ ọ̀sẹ̀ sí mọ́pẹ́ òun tún máa ṣe fàlàyé ẹ̀dúnrọ́lọ́ àṣẹ àá kò lè kó nira kẹ̀kẹ́ bọ́lọ́wọ́ ọba. àwọn tó dúpẹ́ ọlọ́sẹ̀ máa fún wọn lẹ́sẹ̀ wọn ìyẹn ni pé àwọn ẹni tí wọ́n dúró pẹ̀lú tẹ̀lé tọ́lọ́wọ́. àbí àwọn tó dúró pẹ̀lú títẹ̀ láńtẹ́bì tí wọ́n sì já nípa ẹ̀sìn rẹ̀ wọ́n tẹ̀lé àtẹ́bì láyé rẹ̀ àtìgbà tó kú wọ́n ti bó ṣe rìn lẹ́nu àwọn àdéhìí tí ó gbádùn àtàwọn mọ̀tò àdéhìí àti súrẹ́tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún àwọn ọ̀tẹ́ra Islam láwọn ọ̀dẹ̀ tó pọ̀ títí ó yé wa rí fíìtìl kọ́tà ọ̀rọ̀ tí ò látakò tó ni. wọ́n lọ wá àdúgbò sẹ́dọ̀ ṣèkháàtì ní Abubakar àti Umar wọ́n ní àsìdíkì ìyẹn ọba sọ Siddiq radiyallahu ta'ala anhu ọkà ayà yìí nígbà tó ti jẹ́ ọlọ́run ọba jáde láyé ṣùgbọ́n Bukhari gbà wá látọ̀dọ̀ Aisha radiyallahu ta'ala anha pípẹ́ ọba sọ Siddiq ọkọ̀ júdà ìyẹn ni pé ó dé lórí abo ẹsìn ọwọ́ aṣọ kalẹ̀ ọwọ́ mọ́sálásí kọ́mẹ́tì kẹ́kẹ́ sọ̀rọ̀ tó fi wọlé sọ Aisha ọ̀tàyà mọ́mọ́ Rasulullah ọwọ́ alọ́ street níbi tí wọ́n tí wọ́n gbé sí sallallahu alaihi wasallam wàhùwà kókó ṣá àìmọ̀gá ṣá ní Saudi ibara wọ́n sì da sọ white ìṣubú nílá nínú wọ́n dà bó jìjọ ọlọ́wọ́ bá jọ yẹn lọ́dọ̀ pé ọ̀kẹ́ tó aṣọ dábàá fi sìnkú ọ̀yẹ ká ní kẹjọ jẹ Saudi ibara white nítòótọ́ ṣùgbọ́n ìlà ọ wà nínú rẹ̀ ọkà káfa awájú yìí ọwọ́ á sá sọ kó lójú òṣìṣẹ́ ọlọ́run tó bá ṣàgbà àléyìn ọ̀kan bá ó dojú kò sí sọlọ kó ṣe kí ìsìn ẹ̀nìyàn kọ́ bàtà ọba bọ́ ẹ̀kú. ọwọ́ àgbàlá yìí pé a bàbá mi àti ìyá mi mo fi ya rẹ̀ ọyọ̀ jíjẹ́ ọlọ́run bá wà láàyè láàyè ju àwọn ọlọ́run àlẹ́ ìdààmú ọ̀sàfẹ́yìn ò lè kúkú méjì ikú ẹ̀yọ̀ kẹrin amọ̀lẹ́mọ́tò tó lẹ̀ sí tó ti bá ti àlẹ́ ìdààmú ọ̀kọ́dẹ́mọ́ tà á ikú tí wọ́n ti dẹ́dẹ́ mọ́ ti kú báyìí ẹ̀rín àlẹ́ látọ̀dọ̀ abdullahi ibn abbas rọ́jà allah ta'ala àdìgbò wọ́n ní abubakar ọjáde àtàwọn lọ́rùn abubakar jáde wọ́n bọ̀rù wọ́n ní báwọn yẹn sọ̀rọ̀ wọ́n lọ́ba kiri sọ pé wọ́n bọ̀rù jókòó wọ́n bọ̀rù ní kò sí jókòó àbẹ ẹ̀gbọ́n ojú omi àwọn akiri wọ́n máa ń sọ pé àdébí kú nígbà tá a lè fi jáde láyé kì í tún ṣe tó kú bó dé ìsìn pẹ̀lú ẹ̀ ni wọ́n fi mú wá ìpínkàtì ẹ̀ lánàá bí wọ́n á tó sì padà kúkú yẹn náà. ó bọ̀ lọ́dọ̀ fún wọn wọn làdá bí kú ni afáwọn bá kiri ní jókòó ọlọ́wọ́ ní jókòó. àwọn èèyàn sálọ ọba wọn pa wọn bọ̀rọ̀ síbi ẹ̀ka fi ń bọ̀rọ̀ lẹ̀. abáṣe wa ni sábà bá lẹ́yìn ìgbà yẹn o man kana ya'budu muhammadan fa inna muhammadan qad maa òdodo dé ẹ̀dọ́ ẹbí muhammadu ní sí tiẹ̀ muhammadu ti kú báyìí. wọ́n kẹ́rin yá àgùdù lọ ẹ̀dọ́ bá fi bọ́lá òní sí tiẹ̀ fa ìdánlá ayé ńlá ẹ̀ mú. alàyè lọ́lọ́run tí ò ní kú láéláé wọ́n ní bó ti ju ayé àyè sí ti wọ́n mọ́ muhammadu. ọlọ́run ní muhammadu ajẹ́ kankan bí kò ṣe pé òjíṣẹ́ ni táwọn ìránṣẹ́ tí wọ́n ti wá ṣáájú ṣáájú rẹ̀. ṣé tọba á kú àbí wọ́n ti ẹ̀pá gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀ ká níbi ogun ọ̀fọ́dọ̀ yìí ṣé ẹ padà ẹ ráre wẹ̀yìn bọ́ sínú ẹbọ tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ni. ẹni ọba wa padà ibi tó lóun ti kú tẹ́lẹ̀ òun náà lè bọ́ tó bá padà ń bẹ̀ kò lè fara kankan bí ọlọ́run ọba pẹ̀lú ohun tó ṣe yẹn. àwọn tí bá dúpẹ́ ọlọ́run ọba sì máa ṣe wọ́n lẹ́sàn-án wọ́n lọ sọ pé fọwọ́ aláàhì wọ́n fọ́ ọlọ́run ọba búra làkà alẹ́ nẹ́ẹ̀sì aláwíyá àìlàmú nígbà tá a bá kiri káyà yìí bí ẹni báwọn èèyàn ọmọ kọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ ayé yìí kalẹ̀ ní táwọn bá kiri fi padà ká fọtàlà kọ́ hánẹ́sù mílíhù kúlùhùn gbogbo àwọn èèyàn yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gba ayé yẹn wípé ah, àlejò máa kú lóòótọ́ ni wọ́n máa kú lóòótọ́ ni ìyẹn nígbà tó padà kú kí èso ọ̀hìnì. ìgbà tó wá di wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kọ̀ wọ́n gba ayé àyè àfi mọ̀fọ́lọ́wọ́ bàbúrà mọ wúwà ńlá ń sẹ̀mí tu àbá bákìrì tàlá ha ọbẹ̀ ẹ̀jẹ̀ gẹ̀gẹ̀ gbà bọ́ gbọ́dọ̀ bákìrì káyà yìí fàákìrọ́ ti hàtà mọ́ọ̀sẹ̀ kìló ní rìjìlá yìí fàákìrì tù wàhátà hawaii tù ìlàlẹ̀ àrùn yẹni pé òun kè lọ lẹ̀ bẹ́ẹ̀ ni àrùn òun sì gbọ̀ fí ah òun tọ́ bàdìkì ní ìtòótọ́ èyí ọlọ́run bá kú ni ọlọ́run bá wá sọ wípé àníṣẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀yọ́ onígbàgbọ́ òdodo lè fa wípé wọ́n pa lóyún àwọn èèyàn tó wá ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri pé wọ́n pa níbi sọ́lọ́ àṣálá síbi ọdún ọ̀hẹ́d ṣé tó tiẹ̀ wá kú àbí wọ́n pa sáàlà àṣẹ̀sìmọ́ni ọlọ́wọ́ bá ní àdíṣe ọmọ gánà lẹ́fṣí àjẹmúta ilà bí ìsìnláhì kìtà bá ń àjàrà. ìyẹn ni pé ká tẹ̀ sọ yín kó kú ni àbí wọ́n tẹ̀ pa wọ́n yẹ kẹ́ ẹjọ́ yẹ yí pé kò ṣeé ṣe fẹ́mi kan àǹtẹ̀múta kó kú ìlànà ìsìn láàyè àfi pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ìdábà ń fa àjàrà á jẹ́ àkọọ́lẹ̀ kan èyí tó ṣe wípé a fi àsìkò sí ìtumọ̀ nígbà nìkan kí wọ́n lè kú àfi pẹ̀lú kádàrá ọlọ́run títí tí àkókò tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ fún tí ó lò láyé ọ̀tọ̀ ìdábà ń fa àjàrà tí ó jẹ́ àkọọ́lẹ̀ kan èyí tá a fà àkókò sí ẹ̀dá pẹ̀lú ẹja súnmọ́ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ nínú àyà mi yìí pé ọmọ yọ ámbọ̀rù mi mọ̀ ámbọ̀rin wọlá yóò kọ́ sùn mi ọmọ rẹ̀ yìí ẹ̀ là fi kìtà bẹ̀. ọlọ́run ní ànífẹ́ nìkan lẹ́mi lò àdẹ́ní dẹ̀mí ẹnìkan kù àyàfi kó ti wà nínú àkọọ́lẹ̀ bọ́lọ́run ṣe sọ nínú àyà náà ìyẹn rọrùn fọlọ́run ọba láti ṣe bẹ́ẹ̀ ọlọ́run tún sọ́dún àyà mi pé wà lẹ́ni kálákọ̀ọ́kọ́ òun ṣe ń fún yèmí tó ń nà kọ́dọ̀ àjàlá òun. ẹ ọlọ́run ọba òun ló dá yìí láti inú ẹ̀rọ̀fọ́ tó mọ̀ àjàlá òun. ọwọ́ yẹn ni pé fi àkókò sí yẹn pé ó mú àkókò ọ nípa ọjọ́ ọkú pípa báyìí lẹ́kù wà á já lóru àkókò yẹn ìhun tó níye ní lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà ẹ̀yin lẹ́kẹ̀ máa múrò yìí wá sàrí ẹ̀dí ẹ̀fẹ̀ àwọn ojo ìṣe lójú kòkòrò ìṣe wọn lójú kòkòrò nípa ìjà nítorí pé ìmọ̀ abọ́wájú àti ìbọ́sẹ́yìn kò lè dọ́jọ́ orí kù kò sì lè lé sí ọjọ́ orí gẹ́gẹ́ bí ibùnú àbí hatim bó ti gbègbè wá látọ̀dọ̀ habib ibùnú suhman wọ́n ní arákùnrin kan náà mùsùlùmí wàhùwà jọ́hùrù bùnú àdìyí ẹ̀kọ́ rẹ̀ nìyẹn. wọ́n ní mọ́yàm náà òkun antaaburu ìlà ahùlá ìlàdó hádìhí nọ́tọ́fà kí ló ń tọ́ kọ fún yín tẹ́ẹ̀ni lè fònà lọ bá wọn ọ̀tá yìí hádìhí nọ́tọ́fà yẹn ni pé tẹ́ kọjá bí odò yìí lọ bá wọn ọ̀tá rí ọ̀rọ̀ ọlọ́run pé wọ́n máa ń ní àní ò ṣeé ṣe ìyẹn ní bí ẹ lọ bọ́ takérédé tẹ fi lè folú odò yìí kẹ lọ kọlu àwọn ọ̀tá kò ṣeé ṣe fẹ́mi kan ẹ̀ńbẹ̀rù kú ni kò ṣeé ṣe fẹ́mi kan òkú àyàfi pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ní àkọọ́lẹ̀ yìí tó ti pa àfàsìkò sí túmọ̀ àti hámọ̀ farasa wú bó ti gbé ẹsẹ̀ rẹ̀ wọnú odò nìyẹn wọ́n ló gbé sí rẹ̀ báyìí báyìí ẹni ti gbé sí wọnú nìyẹn fọlámọ́rọ̀ áhùnmùlà àdúwù nígbà tó wá di fáwọn ọ̀tá ní wọn fi ẹ̀ máa gbà wá irú àwọn ẹ̀hẹ̀ lè yẹ̀wò lélẹ̀ à ẹ sínú odò àwọn rí wọn báyìí ee wọ́n máa sọ pé díwánù pé àwọn eléyìí díwánù mà ní wọn o ìmọ̀ làwọn èyí àmọ́ bá a ṣe pè wọ́n díwánù nígbà pé díwánù ti ní ẹ̀ máa ń kún kẹ́sí sí ká máa kó jọ àwọn eléyìí tí bí ti ikú táwọn táwọn yẹn wá fẹ́ padà máa bẹ̀rù wọ́n padà kú mọ́ ọ̀tá padà sálọ kẹ́yìn rẹ̀ ẹ̀rì pẹ̀lú wà sí tẹ́ni yẹn ṣe fún ọgbà ah, kí lè ti jù sí ẹ kó sínú odò ẹ̀mí kí o lè kú wọ́n sì lọ bọ́tà jáde ẹ̀mí kí o lè kú àfi tásìkò ẹ̀ bá tó wọ́n kẹ́ lùdò báyìí báwọn ọ̀tá ti kọ̀ọ̀dù yẹn àwọn eléyìí ò ṣe kọ̀ọ̀dù àwọn tó kó ní odò wọ́n bẹ̀rù kú ni wọ́n kó ní odò tẹ́sí ọ wọ́n sì mọ̀ bí wọ́n ti ẹ̀skéèpù tí wọ́n jáde lọ. ọlọ́run máa sọ ìkọ̀ ọ̀mọ́ yorùbá sáwádà dúníà ló fi mí ní ha. ẹ̀tọ́ bá ti wípé sin ayé ló ń fẹ́ á fún nínú ẹni àlè fún gbogbo ẹ̀ á tún fún díẹ̀ mbẹ́ ó bá wípé sin ayé ní fẹ́ ó bá gba díẹ̀ mbẹ́. ẹni tó bá jáde fẹsẹ̀ tọ̀run ló ń fẹ́ ń tiẹ̀ á fún nínú ẹ̀ ní ìyẹn nígbẹ́ tó bá ti pèsè rẹ̀ tó ń ṣe nítorí ayé ni á rí wọ̀ ọ̀bà àwọn tọ́lọ́ ń bá kádàrá fún ṣùgbọ́n kò ní gba kẹ̀kẹ́ lọ́rùn ẹni tó bá jáde pèsè rẹ̀ tó ń ṣe ọ̀run ló fi ń wá ọlọ́run máa fún nínú ẹ̀ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá tún máa pín fún láyé ìyẹn nígbẹ́ ọ̀rọ̀ pé ìyẹn ọlọ́wọ́ bá ní mọ́ kárí ojú àrísàlì ákírà bó ṣe wí ló áyà mi dẹ̀sílà hu fi àrísì hí ẹ̀. ọlọ́wọ́ bá ní ẹni yóò tọ́ba jásí pé ire tọ̀run lọ́fẹ́ kó oko ọ̀run òun lọ́ pàtàkì lọ́dọ̀ ẹ̀ dẹ̀sílà hu fi àrísì hí ẹ̀ á sàlẹ̀ sí níbi oko rẹ̀ yẹn ẹni tó bá jáde kókó táyé nìkan lòún fẹ́ kórè ẹ̀ a máa fún ẹ̀ ni. tọ́mọ wa di lọ́rùn kò ní gbà kankan mọ́ bọ́lá oṣù tó sọ́nù àyà mi pé wọ́n kárí orí ìdúrà ajé láta àjánná làwọn fi ha máa ná ṣá máa ń lórí. ọlọ́run ní ẹni yóò tó bá já sí pé ayé ló ń fẹ́ àmàkẹ́jú fún láyé yẹn á fún àkẹ́jú fún ní ohun tá a bá fẹ́ láyé lèmọ́nù rí ẹni ọba sì tún wù wá ni á fún ẹni tó bá wù wá ní ohun tá a bá fẹ́ tá a bá fẹ́ fún láyé ẹni ọba tún wù wá ní kéde gbogbo èèyàn ẹni ọba ẹni tó bá yẹ fáyé ní ń fẹ́ àfẹ́ni tó bá wù wá ní ohun tó tá a bá fẹ́ nínú ayé. wọ́n sàálà àbẹ̀. lẹ́yìn ìgbà yà wá gbé jáde kalẹ̀ fún ọba wọnú ẹ̀ lẹ́ni táàbù tí ó sì yẹ fẹ́rẹ́ ṣùgbọ́n wọ́n mọ́ ní àárọ̀ ọ̀dà àkérò ta. ẹni tó bá jáde fọ́ọ̀rù òun lòun wá sí ẹ̀ tó sì ṣiṣẹ́ wíwá ọ̀run yìí tó sì nígbàgbọ́ sọ́lọ́ ọba. irúfẹ́ àwọn ẹnìyẹn iṣẹ́ wọn a máa dúpẹ́ fún ọ lórí iṣẹ́ tó ṣe irú ẹ̀ lọ́lọ́run wá sọ bí wàá pé ọ̀sánẹ́jì sí zaki shakirin ọlọ́run ní a dúpẹ́ fáwọn àbí a sẹlẹ̀sẹ̀ àwọn tó ń dúpẹ́ ìyẹn ni wípé a fún wọn nínú ọlá wa. á fún wọn nínú kẹwàá láyé àti pẹ̀lú ìwọ̀ ọba ọpẹ́ wọn tí wọ́n dá pẹ̀lú tẹ̀lé tí wọ́n tẹ̀lé àti iṣẹ́ dáadáa tí wọ́n ṣe lẹ́yìn ìgbà yẹn bá tó wá sọ lẹ́ni tí ń nígbàgbọ́ òdodo lọ́kàn lé nípa ohun tó ṣẹlẹ̀ sí wọn níbi ogun ní wọ̀ká ayé mi وقاتل معه لبيون كثير فما وهنوا فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضيقوا وما استقاموا Ọlọ́run bá ní mélòó mélòó nínú àwọn ànẹ́bí ọlọ́run ọba tó ṣe pé kọ́ tálà máa hù. ẹ tó ṣe yí pé ọjà pẹ̀lú rẹ̀ rébì yóò náà wọ́n lè túmọ̀ rẹ̀ pé àìníyà nẹ́bì tó ṣe yí pé wọ́n pa wọ́n kò sí làmọ́ àwòrán bí yóò náà mínà sáàdì yìí kẹfí àwọn tí wọ́n jẹ́ ìtẹ̀lé rẹ̀ àbí àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n tún pa wọ́n papọ̀ mọ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n ní eléyìí ẹ̀sà tí tí wọ́n pé ìtumọ̀ náà ìyẹn ni wípé àwọn àtẹ̀lé àbáwọn olólùfẹ́ ànẹ́bí yẹn tí wọ́n ń tẹ̀lé wọ́n pa wọ́n mọ́ ànẹ́bí yẹn ìyẹn ni pé wọ́n ti lọ pé mélòó mélòó nínú àwọn ànẹ́bí tí wọ́n ti pa báyìí lẹ̀yẹ̀dẹ́ yìí mi ní àkáàdì yìí ń bẹ ní iwájú rẹ nínú àwọn ìtẹ̀lé rẹ̀ rèbí yúnà kẹsíìrù ìbí yúnà a máa túbọ̀ ọ̀lẹ́mọ́ àwọn onímọ̀ àbáwọn ẹni dáadáa tó ṣe pé wọ́n jà fitafita pẹ̀lú ẹ̀ wọ́n lọ́rọ̀ Ibn Ishaq nínú sírọ̀ yẹ̀tẹ́dí kọ́wọ́lá ní áká owó tó gbígbó lọ́wọ́ mi ike mélòó mélòó náà àwọn ànábì tó ṣe pé àsọ́ọ̀bà wọlé kọ́sílù wọ́n pa wọ́n máa hó rìbíyúnẹ̀ rìbíyúnẹ̀ àwọn jàmọ̀ áàtì àwọn jàmọ́ àtọ́ wà pẹ̀lú ẹbí pọ̀ tó wà pẹ̀lú ànábì tí wọ́n pa yẹn ọmọ wà hànú ọ̀ wọ́n wá kọ́lẹ̀ àbí ká sọ pé wọ́n ọ̀ka rẹ̀ nípa ohun tó kẹ̀wọ́ lójú ọ̀nà ọlọ́run ọba wọ́n bọ́ tọ́rùn fún òun ò sì kọ́lẹ̀. bákan náà mọ́sítà kánú wọn ò sì wá páyà ẹ̀rù ọ̀bà wọn. ìyẹn ni yí pé mélòó mélòó ànẹ́bì tó ṣe pé wọ́n pa á àwọn jàmbá tí wọ́n wà pẹ̀lú ẹ̀ lẹ́yìn ànẹ́bì yẹn wọn kọ́lẹ̀ nípa àwọn ọ̀tá wọn wọn ò sì páyà nípa ohun tó ṣẹlẹ̀ sí wọn nínú jihad nípa tọ́lọ́wọ́ àtẹ̀sí wọn lórí pé wọ́n lọ ọ̀yọ́ ìbò sọ̀bìrín ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn ẹni tí wọ́n ní sòrò. àdìmọ́ àhórí bìjú náà kẹsì ìrò wọn ni hàlùlù. وقد نصر هذا القول السهيلي يعرفونه بفما وهنوا لما أصابه يعني وقال نطاعون تصل سوى أفا عبد الله بن مسعود رضي الله تعالى عنه وأرضاه ونربيون كثير إتمارا ألوف يعني في àwọn jama tí wọ́n tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì ọlọ́run ọba tí àwọn ọ̀tá ẹ̀sìn sì ti pa abdulrozak látọ̀dọ̀ mahamadu anil hasan wọn nana biyu na kẹfìrú ìtumọ̀ rẹ̀ ní ọ̀làmọ́wò kẹfìrú. mélòó mélòó ànẹ́bí ọlọ́wọ́ ọba tó yẹ pé wọ́n pa àti kájọ pé mélòó mélòó ànẹ́bí ọlọ́wọ́ ọba tó yẹ pé kọ́ọ̀tàlá máa hù rẹ̀ biyu na kẹfìrú. àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tó pọ̀ ni wọ́n bá jagun tí wọ́n tún jọ́ ní sùúrù tí wọ́n jẹ́ nire tí wọ́n páyọ̀ ọlọ́wọ́ ọmọ wàhánu wòlímọ̀ àsọ̀bàbọ̀ wọ́n dá wọn nígbàgbọ́ òdodo lọ́kàn ẹ̀yin náà jọrú àwọn ènìyàn wọ́n wá wá kọlẹ̀ nípa sùkà tó ṣe wọ́n lójú ọ̀dọ̀ ọlọ́run wọ́n bọ́ ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n sì káàárẹ̀ rárá wọ́n bọ́ náà wọ́n páyà kọlẹ̀ pé bí wọn ti parí ẹ̀ wọ́n sì padà kó bí ẹ̀sìn torí wallahu yuhibbu sabirin ọlọ́wọ́ ọba nìyí ìyẹn ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sáwọn ẹni tí ń ṣe sùúrù ọlọ́wọ́ bá ní ọmọ káàdà kọ́wùlẹ̀ fún ilẹ̀ àǹkọ́ọ̀lù. wọ́n máa ká ọkọ̀ ọ̀hún ìlú ọlọ́run bá ní kò sí ohun tó jẹ́ gbólóhùn wọ́n ju pé wọ́n sọ pé ọlọ́run ọba ẹlẹ́dà orí ẹsẹ̀ wa jì wá o àti àṣejù wa dá sínú àlámọ̀rí wa. ìyẹn ni yí pé ìgbà tí àwọn onígbàgbọ́dọ̀ ti fi pé tó àtẹ̀wò lọ́wọ́ mú wa pẹ̀lú sẹ́lẹ̀ ọ́fíìsì wọn ni ìwọ ọlọ́run ọba kò sí ohun tó padà jẹ́ gbólóhùn wọn ju pé wọ́n sọ pé ọlọ́run ọba orí jì wá o ẹ̀ṣẹ̀ wa àṣejù tá a ti ń lọ àlámọ̀rí wa òfẹ́gbẹ̀ta àkùdá àmẹ́nà wọ́n wá fún wa nídòó sí má ti wá lẹ́nu tí ó sàkó lẹ́yìn àmẹ́bí ọlọ́run fóun ọ̀jà mọ́ ọ̀nsónà alàlùkọ́mì kàfìrí ọ̀wá rìn wá lọ́wọ́ fún wa látìlẹ́yìn lórí àwọn aláìní gbàgbọ́. ọ̀kìlọ̀ fa'adahumullahu thawabad dunya. ọlọ́wọ́ bá wá fún wọn ní ẹ̀sẹ̀ káyé òun làtìlẹ́yìn àti jíjèrè àtìgbẹ̀yìn tó da wà hosùnẹ̀ sàwábìl àkírọ̀ àti tó fi ń da nínú ẹ̀sẹ̀ tọ̀run ọlọ́wọ́ bá tún fún fún wọn. ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ẹni rẹ̀. a ní bí ìtọ́jú bíi márùn-ún láti fi ṣèbéèrè. ṣé o ti bẹ̀rẹ̀? bídíà wọ́n ní kí ni ìtumọ̀ bídíà ìtumọ̀ bídíà náà ni khilafu sunna òdì kejì ìlànà tá nẹ́bí mú wa láburú ní gbogbo ẹ̀ àti tó kéré mbẹ àti tó tóbi mbẹ láburú ní gbogbo ẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé wọ́n ní ahdatha fi amrina. هذا ما ليس منه فهو رد ẹni yóò tọ́ bá dálẹ̀ sínú àlámọ̀rí wa ìyẹn ni pé lóyè tí ó sì sí nǹkan yẹn mẹ́ á dà padà sí ni àní gbà lọ́wọ́ ẹ̀ náà. Ah, bídíà ni ṣùgbọ́n agbára wọn kájọba kí wọ́n á fẹ́ sí i. wọ́n ní ìjọba ń fún wa ní democracy day kéré day gbogbo day day day day pátá bíi díà ni kò sí day kan ọjọ́ ọdún jáká àtọjọ́ ọdún léyà nǹkan day ta nínú àtijọ́ jímọ̀ gbogbo àwọn yòókù day lọ sùgbọ́n wá ọkọ̀ ọmọ tèmi ní democracy day bọ̀rọ̀ bó ti yé ọmọ èèyàn lọ sùkúù ni ìjọba ìyẹn dá lè kéwú lẹ kì í tún ṣe sùkúù ọ̀sán tó bá jẹ́ wọn ó tún wádìí rẹ àgàgà tó bá fẹ́ tó bá fẹ́ rẹ́jísítà sọ́dọ̀ wọn ọ̀fẹ́ gbà púrúfà wọn wọ́n sọ pé díẹ̀tọ̀ ń lọ níjọ́ democracy day ṣùgbọ́n tó bá nídìí àpúrúfà àwọn ìpínlẹ̀ kéwú rẹ lọ dálẹ̀ jẹ́jẹ́ rẹ kílẹ̀ tó fún yẹn níjọ́ democracy day wọn ò pé tìjọba tó ní wọ́n sanwó oṣù títí ẹ̀ nìyẹn tí wọ́n ní ẹ̀ bá ní ẹnìkan tí wọ́n ní wọ́n oṣù fún wa fún ní ìjìrà ìjọba kí o lè jẹ́ onípa lórí iṣẹ́ ẹ̀sẹ̀ tó ní pé adìẹ ló ń sì o sì fẹ́ máa fẹ́ oṣù fẹ́ni tí ń bọ́ ṣe máa fi ń gbé wá fẹ́ òfu. ó yẹ pé ojú ọ̀wà lọ́pọ̀lọpọ̀ ẹni ẹ̀rọ máa fẹ́ pé ọ̀pọ̀tọ́ ti twenty three ọ̀tún lálọ́ ó gbowó oṣù pé twenty five ló lọ pọ́ máa ṣẹ́ bó o bá rí kì í ṣe ìjọba ló ọ́fíìsì ilé adìẹ rẹ tó o bá rí ẹni rí ìkẹ́kẹ́ náà àwọn ẹni tí wọ́n jẹ́ mọ̀dárísù àrọ̀bíyà èmi ò lè pè é ní islamiyà ń àwọn mọ̀dárísù àrọ̀bíyà arabic schools tí wọ́n ń ṣe kéde o gba olùdé ìjìra mòlúdì kí la pè bíbí adé bíbí adé kọ̀sọ́gbọ̀sẹ̀ tá a fẹ́ dá sí ní mi lè islamize àwọn pé mọ̀dárísù àròbíjà tó bọ́ ṣe rí bìyà bídà rẹ̀ làwọn náà ṣe náà. àríkù sáà ń sọ lọ́wọ́ sáà. kéèyàn máa lè gbọ́. bídà rẹ̀ kéèyàn máa sọ wípé ọjọ́ mi jọ́ kẹwọ́ bí ọ ìdárẹ́ bíi lè lánàá sọ̀tàn alágbáwẹ̀ mọ́ndé ìwọ́dẹ́ ọba lọ́wọ́ báwẹ̀ irọ́ àwọn ẹrẹ tí wọn bá gbà bọ́ndé rẹ ni wọn bá gbà sí ìjọ tí wọn bá bí ọ tó ń bọ dúpẹ́ fọlọ́run ní fọlọ́run dẹ̀ fẹ́ dáadáa sí tọ́ǹkà sọlọ́run lọ́rùn ni òpin fọ́ọ̀tì ọwọ́ àti fọlọ́run gbé ọlọ́run bá gbàgbé pé fọ́ọ̀tì fáìfù náà ni wọ́n fi kú o fọlọ́run ló ń gbàgbé tẹ́lẹ̀ mọ́ káàdì ọlọ́pù káàdì sí ìyá wọ́n bá tásìkò ó kú yẹn jẹ́jẹ́ ni lóbìnrin lóbi oṣù báyìí ó lè má ju bí oṣù mélòó lọ́dún ìmáàmù bẹ́ẹ̀ má gbàgbé bí oṣù tí ń bọ̀ oṣù tí mélòó náà ní ìrìn ọ ọlọ́run má gbàgbé o ọlọ́run ò sì gbàgbé tẹ́lẹ̀ yóò sì kú àbí ìdíẹ̀ bí díẹ̀ àná kọ́dà àwọn òbí máa bẹ̀rẹ̀ rádaràda ọmọ pé ogójì ọjọ́ wọn abala kára pọpọ́ fún lórí pọpọ́ fún ogójì ọjọ́ kéèyàn kó ga tọwọ ọ̀sẹ̀sẹ̀ mẹ́ ẹ̀yẹ́ lè yọ ní ẹ̀rọ àrífọ́dù òní dé bẹ́ẹ̀ ṣùgbọ́n dáa kéèyàn lò yìí tó ṣe pọ́ mi máa dé bẹ́ẹ̀ kò ní ìdí ìwọ débi kẹta kẹmọ ní sùnà ní ibi tó ẹ fi òrùka yẹn ikọ̀ ọlọ́run wà mẹ́ẹ̀ tí ẹ bá fẹ́ wọlé ẹ̀gbẹ́ yọ̀yọ̀ yọ̀yọ̀ ìyẹn ló dùn. Now. ẹgbẹ́ ni náà ká má dára wa láàmú èyí tí èsì ẹgbẹ́ òun lẹ́nu tó bá pẹ̀lẹ́ lẹ́mẹ̀tẹ̀ sí skul ẹ̀sìn skul à mo rẹ̀ ti rẹ́ pé lẹ́gbẹ́ àyàfi káwọn ẹni tí àwọn kẹwàá ń ta tí wọ́n ń lẹ́mẹ̀tẹ̀ sí làwọn tó wà ń lọ tó lọ ńlá lé wọn lọ́wọ́ ńbẹ wọ́n ti sọ ọ́ dẹ́gbẹ́ ni ẹ́ ó ti dẹ́gbẹ́ nìyẹn kí lọ́kàn yín pẹ̀lú skul wa àwọn ọmọ skul là ń dé tó skul kí lọ́kàn yín. báwo ṣé wàá máa wà láti ẹ máa lọ da sùkúrù nínú ètò ìṣẹ̀lẹ̀ káàkiri ó wà ní tẹ̀lé sí ètò ọ̀sẹ̀ àwọn olùkẹ́ bẹ́ẹ̀ ní da rú kọ́lọ̀ ọba àlejò kí súnjẹ́ òbórí rẹ̀ ti tara ó kẹ́ lálà sí kalẹ̀ báyìí ó kẹ́ gbogbo ni. sọ irú ni wàá wá gbòòrò wọ́n tẹ̀wọ́n fẹ́ fẹ́ mójútó kẹ̀kẹ́ yìí náà máa bọ̀ wá sùn ẹ máa bọ̀ wá sùn ju gbogbo àjọ máa jẹ́ mẹ́sẹ̀sẹ̀ tó bá rìn àjẹ́ rí nìyẹn àbíkú sáà tó lọ. wàhálì inú fóònù àtúgbà tó yẹ òsì nílẹ̀ kò sí wàhálà ẹ̀ má sí wọ́n tó rẹ ọ́ wọn ló fi bàjẹ́ bí ṣe máa ń gbórí wọn náà ni ti gbé kúrán náà wọ àgbẹ̀ lómi lọ́ba fẹ́ lọ yá àgbẹ̀ báyìí òun ló fi mọ̀ yóò mú bí pàṣọmà òun yóò fi ọ bí dídì ó fi rọrùn láti jáde òun yóò máa lọ gbọ́ngbọ́n lẹ́sìn àlékún sàlàtù. Aha. à ìfá dáradára lè yẹ ṣe ìgbà tó yẹ ti mọ̀ wọ́n máa ń mú lọ́nà àfi tí wọ́n bá sọ pé wọ́n bá sọ̀rọ̀ lókù. èèyàn wà kálọ̀ ni à èèyàn bẹ lọ́wọ́ ẹ sì ṣàdúrà Allahumma sayyiban nafi'a ẹ ṣàdúrà bẹ́ẹ̀ kẹsẹ̀ tó jò bá rọ láì bẹ́ẹ̀ náà fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀dọ́ni. lápùmọ̀ ìyá náà ìlà ọlọ́run rẹ̀ ọ̀gá wa ìfà ìdílé torí pé ọlọ́run ọba ń wọ tẹ́lẹ̀ yẹn bí ẹ lè wí pé kì í mọ ọ̀kọ̀dé àlè ó sì ti mọ ìṣesí rẹ tó ṣe nìyẹn torí tó bá já sí wípé ó ti mọ́ ni àwọn òbílà èèyàn fẹ́ fi àbójútì ọlọ́run ọba sùhánà ààrẹ ti gẹ lápẹẹrẹ níbi wọn kẹfẹ nìkan níbi kò sí kẹkẹ fún mi o mo bá ní gba one million yìí mo sì mọ̀ pé yóò ṣiṣẹ́ gbogbo wa ìwọ ló ti máa rí lójú wa ah, láàrin gbogbo wa náà jókòó yìí ọlọ́run ti mọ̀ bọ́rọ̀ bó ti ń sìn ó ti mọ̀ ṣùgbọ́n wá gbé kínní yẹn sí fún òbí pé ẹ̀sẹ̀ bó ti bá àti bó ti yẹ ẹ wá gbà ládàá yìí. lọ́yìn pé àwọn ọ̀gbìn láti na ìtumọ̀ ní pé kéèjì yẹn ni pé tí èsì bíi pé ká àwa ń sọ̀rọ̀ ọ̀tàwé yẹn ẹ̀dẹ̀ àti ìbẹ̀rẹ̀ tó lẹ́tọ̀ sówó débi máa fún lówó àìsí ìmọ̀tálẹ́ tí ó sì sùúrù ti jẹ́ ti jihad ọ̀rọ̀ bá nìyẹn sí ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá ti mọ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n ọba ń fún wa ń rò pé ṣé ó sì fọ́ títí ká má ti rẹ̀ ni tó ti fẹ́ ká tó fi tọ́ máa jẹ fẹ́. tó ti ń sìn alámọ̀tẹ́ lọ́lọ́wọ́ ẹnì pé gbogbo àyínà ìlú àti àti ìbàdí ń sìn gbogbo ọ̀rọ̀ wa ti parí wájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tó retí wa ká fi galada ọ̀rọ̀ sì ti parí ilé yẹn tẹ́ fẹ́ máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bó ti yé sí ṣùgbọ́n lọ́wọ́ ń sàlàyé fún wa pé sọ́kọ́ síkù lọ́dọ̀ ti wá jẹ wọ̀lé ńlá ìlúmọ́sán àìlà pé ẹni tí òṣìṣẹ́ kó ti bàjẹ́ owó. torí bẹ́ẹ̀ sí jihad kábìrẹ́ tó ṣe sùúrù ló yí kẹwàá gbẹ̀sẹ̀ rẹ̀ gbà tọ́lọ́wọ́ bá ti mú ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣùgbọ́n lọ́wọ́ bá tóbi ju asọ̀pọ̀lọ́wọ́ ọba àlekẹ́ ọlọ́wọ́ ọwọ́ jihad kó fi bọ́ta lẹ́nu yọ wá lù tẹ́tẹ́ sọ́dí èsì ọlọ́run ọba tóbi ju gbogbo ẹ̀dá lọ àtọ̀fẹ́ ọlọ́run ọba àlejò alákọ̀ọ́fẹ́ ẹni tí ó sì sùúrù nígbà wọn tó fẹ́ wá sí sùúrù tí tó ṣe kéde o nínú fún wọn ládàá rẹ̀ ṣùgbọ́n lóun kẹ́mi ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa ìpè tó sì pọ̀ sí ẹni bí òun sì fẹ́ kàkà máa fún lẹ́sìn tó ọlọ́run ti ọ̀rọ̀ àlejò àti ọmọ rẹ̀. so ìgbà tí ó ń gbé ọmọ yẹn fún máa bá fún àwọn tó wá láàyè so ẹ tọmọ rẹ dẹkọrọ àkọ pé òun ọ̀rọ̀ òun ti fẹ́ sí òun ọ̀sán rẹ̀. so ìgbà táwọn sọ̀rọ̀ yẹn lọ àlejò wa àlejò wa sọ pé wà nínú sọ̀kọ́rọ̀ pé ọlọ́run ara ní ìdílé lọ́pẹ́ pa òyìnbó tí wọ́n rà nípa ìrìnsàlẹ̀ ìwọ́lọ́wọ́ fún àmọ́ ló ń bẹ̀rù. ó má béèrè àwọn béèrè béèrè tí olùdíwọ̀ ní nípa rẹ̀ òbéèrè tí olùdíwọ̀ nípa kádàrà ni àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ ti kọ nípa rẹ̀ wá béèrè pé eléyìí ṣe ọmọ apárò táwọn wájú ẹ̀ o lè jáde lára ẹni àmọ́ ló ń bẹ̀rù sọ̀rọ̀ òsì mọ̀ parí ọ̀rọ̀ ti parí fẹ́ <laughs> olórí bú lọ́mọ ẹ̀ tó bí ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ táwọn lè béèrè mi kájọ tí ò yọ àbẹ́bí ọlọ́run náà. àwọn obìnrin béèrè wọn ni pé ṣé obìnrin tó ń ṣe àìdọ̀ ṣe lè wọlé mọ́tíláṣí. ń lọ lè wọ láàárẹ̀ ní sọ́ka mi mo kọ́ máa pẹ́ kọ́ máa pẹ́ mbẹ́ kọ́ máa rí pé jẹ́ ń dára rẹ̀ tó àjẹjọ́ ta ló mọ́tíláṣí jẹ́ tó bá ti pákéjì dáadáa. tó bá ti pákéjì rà tó dẹ̀ ní bùkátà mọ́sálásí fọwọ́ bẹ̀ lọ kò ní kírun dé. ọ̀sán àyẹ̀wò lẹ́kọ̀ọ́ ti dá báyìí.